moriremos. ọkàn méjì bóyá ọkàn pé ìwòye láti ẹ̀kọ́ bíbẹ̀ ló pa ó kò bá dẹ̀ wá bíbá yìí come nítorí náà àmà ni Watch it. Thank you, Jesus. Ọlọ́run, gbogbo gbogbo ṣe fún wa, gbogbo ní. blessing time. We can do it better. It is offering time. Blessing, time. time. Let's begin to package our seed. Those of you online, begin to package your seed according to the book of Luke. It says, Give and it shall be given unto you. Pressed down and shaking together. Let's package our seed before God. If we have done that, let's rise to our feet. Let's begin to say good things to our offering. Let's appreciate God for this seed that God has put into our hand, for giving us the grace and the privilege to bring this seed. Let's give Him thanks. Let's give Him thanks, for in Jesus' name we have prayed. As we are dropping this seed, there shall be no lack and want in our life in the name of Jesus. Via this seed, the Lord will supply all our need in the name of Jesus. It is done cast your seed with joy. You are Nikondo Goya. You are Nicolo Goya. You are Nicolo Goya. You are Nicolo Goya. ashe mi mo ashe kìí ṣe agbára mi Let ṣe títóbi mi lẹ́tọ̀ọ́ yá mi sí you gbàjọba lẹ̀. presence. happy to be here. Shout hallelujah. Hallelujah. We are rounding up. Hallelujah. Hallelujah. We are rounding up. but we still want to praise God. but this praise now. Ìyìn ti àkókò yìí. I want to beg every living soul in the house. Mo fẹ́ bẹ gbogbo àlàyé ọkàn nínú ilé. And even those that are joining us on the line. Àtàwọn tó darapọ̀ mọ́ wa lórí aago. Bí a ṣe ń yin Ọlọ́run yẹn. As we are praising the God. Olúwa wá mú mi wọ ọdún tó kọjá. And God took me back to last year. Nígbà tí COVID bẹ̀rẹ̀. When the COVID started. Nígbà tó bẹ̀rẹ̀ yẹn mò ń fọ́lù ẹ̀. When it started, I was following it. Bí wọ́n ṣe ń kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. The way people were dying then. Ní United States. Nílùú ọba yìí. At a point, I stopped following it. Ìgbà ìgbà tó di àkókò kan mo Because I don't want it to create fear in me. Ó wá fẹ́ fi ẹ̀rù sínú mi. Torí mo understand ohun tí ẹ̀rù jẹ́ nínú ayé onígbàgbọ́. Because I understand what fear meant to the Christian Olóhùn tó bẹ̀rù yẹn gan ló máa padà pa ẹ́. He said because that thing you fear of is the thing that is going to kill your life. Bí a ṣe wá ń yan Ọlọ́run yẹn. As you're praising God. Mo wá ní mo fẹ́ wo statistics. And I said I want to look at statistics. Just within United States. Láàárín ìlú ọba yìí. Àti ẹ̀wọ̀ other country. We are not even examining other countries. Between last year March. Ní ọdún tó kọjá nínú oṣù kẹta. Títí di òní yìí. And up to date. Seven hundred and eleven thousand souls seven hundred and eleven thousand souls. ibi tí mo wá lọ rẹ̀ o. and this is where I'm going to. láàrin seven hundred and eleven thousand yẹn. then among those people. in in United States. nílùú tàwa lọ́wọ́. àwọn wo la àmọ́ ẹnìkan tó kú nínú wọn. Do we know anyone that died among them? Ó wà níbí. You are here. Oh, good o. I did not hear. Èmi gbọ́. Bóyá tó súnmọ́ ẹ tàbí tó jìnnà. That someone very close to you. Bóyá níbi iṣẹ́. Or your working place. Tàbí níbì kan. Or anywhere else. Wọ́n fọ̀mù death statistics yẹn mọ́mì kí ló mú wa yàtọ̀. Mommy, what makes us to be ex, eh, ex, ex, ọ̀nà tí wọ́n gbà kọjá làwa náà gbà kọjá. even the way they pass through that is where also we. ó kọjá lára ọ̀pọ̀ wa don't let us come. he even pass through some of us. ṣùgbọ́n ó gbẹ. but it dry off. a fẹ́ yin Ọlọ́run but worship ni mo fẹ́. We want to praise God, but it's going to be. I want your form. heart to be connected to God. To heaven. Because you're standing today. United States. Among those things that You and I were not supposed to be alive today. Especially in this church pàápàá jùlọ nínú ìjọ. bó ṣe le tó mọ́ mi. how difficult it is. we always come to the church. a máa wá sílé ìjọsìn gbogbo ìgbà. bó ṣe le tó dádì. how difficult it is daddy. ọlọ́run dúró ti máa jẹ̀mọ́ ẹ̀ lórí òkè. I got stood on his corner. ẹ̀yin tí mò ń wò yóò máa sọnù. you that I'm looking at. ta ló fẹ́ yìn ọlọ́run láàrin ìṣẹ́jú mẹ́wàá ni o. olúwa ní jẹ́ kó yìn mí for grace àwọn tó bá jẹ́ nìkan ni kó darapọ̀. tó o bá lè yíra nílẹ̀ wò ó gbé bóbi ẹ̀ kò yí. torí pé kí ni àwọn tó lówó ó pa dókítà o ó pa pásítọ̀ ó pa olówó ó pa professionals ó pa ọmọdé kí ló mẹ́mi àti ẹ̀yàtọ̀ who is going to lead us in worship for the ten minutes. Uh, Someone to please lead us in worship make it worship for the next ten minutes we just want to say daddy we are grateful we just want to show our love to him we are not saying any prayer tonight we are not praying tonight we are not praying tonight that book of psalm one fifty say bless ye the lord praise God in the sanctuary sanctuary lèmi àti ẹ wà lálẹ́ yìí we are not in the mortuary ah, praise him in the firmament of his power praise him for his mighty heart praise him according to his excellent greatness praise him with the sound of trumpet praise him with the sound of harp praise him with timbrel.

word unto him. Ẹ sọ àwọn ọ̀rọ̀ tó dùn sí bàbá yẹn. Just to appreciate him. Kẹ mọ rírì rẹ̀. Just to honour his faithfulness. Kí ẹ lè bu ọlá fún òtítọ́ rẹ̀. His kindness towards us. Fún his grace towards your family. Thank him because your praise tonight is accepted. Yìí lógo pé èyí yá ẹ ó ti Thank him because your praise has just opened a new door. Pé èyí àṣálẹ̀ ó ti sílẹ̀ kó mi. When everything fails, praise cannot fail. Tí gbogbo bá kùnà, iyì kùnà láéláé everything fail praise will not fail. Ìyè kì sọ̀rọ̀ láéláé. Celebrate Jesus because your joy has finally come pé kí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ayọ̀ yẹn ó ti dé. that joy has finally come. ayọ̀ yẹn ti dé. because you have just sown the seed. nítorí pé ẹ ti sin. you have just sown the seed. ẹ ti fúrúgbìn báyìí. which gladden the heart of Jehovah God. eléyìí tó ń mú ọkàn Ọlọ́run. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Olúwa o ṣé. appreciate God. torí pé mi ò mọ ìbànújẹ́ mọ́. because I will never know sorrow again. Lord I thank you because my has I thank you because of joy on my face. Bẹ́ẹ̀ you smile in my mouth. I'm going to the next level. pé mò lọ sí ìpele tó kàn. this praise is taking me to the next level. ìyìn yìí ó mú mi lọ sí ìpele tó kàn. he taking new ground for me. ó mú ó ń gba ilẹ̀ tuntun fún mi. he taking new territory for me. ó ń gba ilẹ̀ tuntun fún mi. celebrate Jesus for answering to your prayer. ẹ mọ rírì ọlọ́run pé ó ti gbọ́ àdúrà yín. thank you for accepting your praise. ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ti gbà yìí. thank you over God. ẹ dúpẹ́ lọ́wọ́ Jehova. celebrating. ẹ mọ rírì rẹ̀. thank you for coming down into our midst tonight. ẹ dúpẹ́ lọ́wọ́ pé ó sọ̀kalẹ̀ sí àwọn ní àṣálẹ̀. Daddy we are grateful. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Daddy we are grateful. Bàbá sọ wípé ẹ ṣe. Daddy we are grateful. Bàbá sọ wípé ẹ ṣe. To you alone be all the glory. Tí ìwọ nìkan kò gbà pẹ́pẹ́. Thank you Jehovah God. In Jesus mighty name we have given praise. Amen. Can we be seated, mommy? God bless you, ma. God bless you, sir. We are going. We want to appreciate every one of us. All our guest ministers can we put a round of applause for them. can we please celebrate our own. celebrate our own. you are not celebrating them. celebrate our own. celebrate our special guest. hallelujah. thank you jehovah god lórúkọ jésù. In Jesus' name. Ohun ayọ̀ báyìí kò ní sọnù ilé wa. This kind of joy will we not depart from our home. We thank everybody for coming. Gradually, the anniversary is coming to an end. Don't let us forget tomorrow. Tomorrow is our seminar. Ó jẹ́ sẹ́mínà wa ní ọ̀la. And we have invited people. Ẹjọ́ àti bí àwọn ènìyàn. We have invited speakers. Àti fi àwọn èèyàn tó máa bá wa sọ̀rọ̀ ní ọ̀la. About three speakers will be speaking to us tomorrow. Wọ́n máa máa bá wa sọ̀rọ̀ lọ́la. On the theme renewed mind, body and spirit. Nípa ti ara àti ti ẹ̀mí. Please all our mummies I want you to be around gbogbo àwọn màmá ìjọ afẹ́ kí ẹ wà. that is why we are closing very early we are not doing vigil. ìdí nìyẹn tá a tètè ṣeun gbogbo ní ìparí kò sí ìṣó. so tomorrow morning we are starting ten a.m. a máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá láàárọ̀ la. by the special grace of God. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. and on Sunday is going to be the grand finale. ní ọjọ́ Sunday ó máa jẹ́ ọjọ́ gbọ̀ngàn ìdúpẹ́ our thanksgiving. ó máa jẹ́ ọjọ́ ìdúpẹ́ àjọ̀dún wa. tomorrow please don't forget we are going to be in formal ní ọ̀la ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká múra dáadáa o. don't wear ìró àti bùbá to this place. ẹ̀jẹ̀ máa wọ ìró àti bùbá ní ọ̀la o. we have usher at the entrance grandma <laughs> wear gown. a ní fọ́ọ̀mù àgbọ̀gbà sẹ́mínà ni. sẹ́mi hallelujah amen. amen hallelujah. hallelujah. the lord will bless us in jesus name. ọlọ́run àbùkù gbogbo eléyìí ò ní jẹ́ àṣemọ fún wa lórúkọ jésù. this will never be our last in we want to thank everybody for showing up. The Lord will honor us. thank you for your commitment. our choir thank you very much. our praise team thank you very much. gbogbo praise ẹ our instrumentalists we appreciate your coming. gbogbo àwọn onílù wa pátápátá ẹ ṣe pé ẹ the technical crew we are so grateful. àtàwọn technical wa. thank you for standing by women. ẹ ṣe ti dúró tiwa. The Lord will honour you all in Jesus name. Olúwa Bọ́lá fún mi. On behalf of our father in the Lord. Mo ń gbẹnu àwọn bàbá wa sọ̀rọ̀ ní Olúwa. He appreciates every one of us. A rírì gbogbo yín pátápátá. And all our Osha, Àti gbogbo àwọn aṣẹ́wó pátápátá. All our children departments. We celebrate all our kama. We celebrate everybody. Only that the Kama refuse to dance with us and they refuse to sing with us. <laughs> Maybe on Sunday. Kama. Àwọn ọkùnrin wa. Shall we rise up as we share the grace? Please if you have not seen Iyalaje, can you please see her tonight? <laughs> Please see her before we go tonight. The Lord will bless you all. We are using our yellow hair tie on on Sunday. Please come early tomorrow and on Sunday. We are starting early. Please, our ten a.m. tomorrow is ten a.m. We are not going to wait for anybody. Ten a.m. is ten a.m. Ẹjọ́ 10 a.m. tomorrow is ten a.m. And Sunday nine a.m. is nine a.m. The Lord will bless us in Jesus' name. May the grace of our Lord Jesus Christ, Amen. the love of God, Amen. and the spirit fellowship of the Holy Spirit Amen. be with us now and forevermore. Amen. Amen. Amen. Amen, in Jesus. Jesus Type thunderous hallelujah unto the Lord. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Celebrate somebody beside you. Wish them happy anniversary. Happy anniversary. ohun gbogbo. Olúwa ẹ̀yin ni ó yẹ, ẹ̀yin ló kó yẹ o. Olúwa ẹ̀yin ni na yẹ. Láti gbá gbogbogbò. nítorí ẹ̀yin ni ó dá ohun gbogbo olúwa ẹ̀yin ni ó yẹ olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo

alágbára ta pèlú ìṣẹ́gun ni ìjọba rẹ dùn mọ́ mi yéye o máa jọba lọ olúwa mi ò rí orí o ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ àyà ṣọ́ra ẹ jẹ́ máa ṣe ọlọ́run mi wípé ẹ wá ààyè ara bá ṣọ̀rọ̀ ọlọ́run mẹ́rin wípé ẹ wá ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dáadáa. lọ́wọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa ẹ jù ẹ bá mi ṣí à bẹ́ẹ̀ ni. Wow. longer Hallelujah. Back to back. Whoa, whoa, whoa. Nítorí ẹ̀yin ni ó olúwa ẹ̀yin tó jẹ́ ìbára jésù ìbára o bàbá ìbára jésù ìbára o àjùbàrẹ̀ òun ọmọ ọlọ́run ìbàrẹ̀ òun bàbá àjùbàrẹ̀ òun ọmọ ọlọ́run ìbàrẹ̀ òun bàbá ìbàrẹ̀ ìbàrẹ̀ Jésù ìbàrẹ̀ òun bàbá àjùbàrẹ̀ o ọmọ ọlọ́run o bàbá wa pé orúkọ Jésù olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ máa di àkàsà olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ rí èké lọ́wọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ fèké gàbàrí àbàkà olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ ráúlì màsẹ́ńdà yà kàtà olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ ẹjọ́ òṣèlú ẹ̀sọ́ di àgbà ẹ gbàdúrà dáadáa ẹ gbàdúrà dáadáa ẹ gbàdúrà dáadáa ẹ gbàdúrà dáadáa olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ olúwa wọ̀ mí ní agbára mi náà lẹ́kẹ̀ borí anamakasata eré amakuri mọ̀ gbèsò olúwa wọ̀ mí ní agbára mi nímọ̀ olúwa wọ̀ mí ní agbára mi nímọ̀ olúwa wọ̀ mí ní agbára mi nímọ̀ olúwa wọ̀ mí ní agbára mi nímọ̀ màá mi kazira ya dàbàlẹ̀ mẹ́rùwá lẹ́kẹ̀ borí kazata rí àbá mẹ́wọ́n sọ̀ lórí anamakasata eré amakunde rí kẹ́kẹ́ olúwa wa wà pé orúkọ jésù ọlọ́run àwọn ogun mú àbùkù ayé rẹ̀ kúrò ọlọ́run àwọn ogun mú àbùkù ayé mi kúrò ẹ pariwo ẹ sọ́ọ́dì àbúrò bẹ́ẹ̀ orúkọ jẹ́ àyíkàtúrì mà ẹ́ẹ́lì àdàkàtúrì mà kàfà mọ́mí gbàdúrà dáadáa máa ń kàdúrì lọ́sọ̀dọ̀ mú àbùkù ayé mi kúrò máa ń rí kẹsílẹ̀. ayé mi kúrò mú àbùkù ayé mi kúrò mú àbùkù ayé mi kúrò olúwa mú àbùkù ayé mi kúrò olúwa mú àbùkù ayé mi kúrò olúwa olúwa mú àbùkù mi kúrò yá ṣe àkójá sórí àdúrà òkú ṣeun tó wù nàgbà but we don't have ohun tó lè jù láyé ẹ̀kọ́ ni àbí wàá pé wọn jésù wọn láwọn àwọn ọmọ ogun mú àbọ̀ ọ̀pọ̀ ayé mi kúrò àbùkù rẹ̀ lè jẹ́ àìbímọ àbùkù rẹ̀ lè jẹ́ àìlọ́kọ àbùkù rẹ̀ lè jẹ́ àìníwègbè olúwa mú àbùkù ayé mi kúrò ẹ̀sọ́ ni àbá bẹ́ẹ̀. Olúwa mú àbùkù ayé mi kúrò. ọlọ́run mú àbùkù ayé mi kúrò olúwa mú àbùkù ayé mi kúrò olúwa mú àbùkù ayé mi kúrò olúwa mú àbùkù ayé mi kúrò. Olúwa mú àbùkù ayé mi kúrò. Olúwa mú àbùkù ayé mi kúrò. kúrò ìyàwó ọlọ́run ẹgbẹ́ àdúrà dáadáa olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó olúwa mú àbùkù ayé ẹ̀mí tó gbogbo àbùkù ayé ẹ̀mí olúwa mú kúrò. Olúwa mú kúrò, Olúwa mú kúrò, Olúwa mú kúrò, Olúwa mú kúrò. Gbogbo àbùkù tí ọ̀jẹ̀ kẹ́rù mi ọ̀gbà ọ̀. Olúwa mú àbùkù ayé mi kúrò. Olúwa mú àbùkù ayé mi kata kata katuba elika kakakuba nakata.

Àmẹ̀mùkúrò Jésù, abánidàrú. Agbóko kan bẹ tí mi ò fẹ́ ma. Aboko kambati Agbóko kan bẹ tí mi ò fẹ́ wáyé mi má Jésù. Bámímùkúrò Jésù, alágbára. Mú mi. Olúwa mú àpò ayé mi kúrò. Aha. Nwa akwụkwọ anyị ebikuro. Nwa akwụkwọ anyị ebikuro. Olúwa mú àbùkù ayé mi àbùkù yẹn Àwa pé àbùkù yẹn. Àníkẹ́ pé Jésù. èébí àwọn àkórí bàtà olúwa bá mi ṣe ogun tó fi ṣe ìdánwò fún mi ọlọ́run bá mi ṣe ogun tí wọ́n fi ṣe ìdánwò fún mi ẹ pariwo ẹ sọ́dí àdúrà bẹ́ẹ̀. ogun tó fi ṣe ìdánwò fún mi olúwa bá mi ṣe ogun bá mi ṣe ogun tí wọ́n fi ṣe ìdánwò fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi okun ìdáwó fún mi lè màzúndé yẹ kẹtẹ yàrá olúwa bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi bá mi ṣe òkúta mi ṣe ìdáwó fún mi ẹ fi tara pé ẹ fi tara pé ẹ ó ní ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọ̀la bá mi ṣe òkú tó mi ṣe ìdáhùn fún ẹ Jésù Olúwa wa wá pé orúkọ Jésù okun tó ń tì mí lójú Ọlọ́run jẹ́ ẹ̀rí solutions okun tó ń tì mí lójú Ọlọ́run jẹ́ ẹ̀rí solutions okun tó ń tì mí lójú Ọlọ́run jẹ́ ẹ̀rí solutions okun tó ń tì mí lójú Ọlọ́run jẹ́ ẹ̀rí solutions okun tó ń tì mí lójú Ọlọ́run jẹ́ ẹ̀rí solutions gbogbo tó àti ìrọ́lọ́jù olúwadé àrí solutions olúwadé àrí solutions olúwadé àrí solutions olúwadé àrí solutions àwọn ogun tó àti ìrọ́lọ́jù olúwadé àrí solutions àìbímọ yẹn ń tiẹ̀ lójú àìlọ́kọ yẹn ń tiẹ̀ lójú àìlúwẹ̀ ẹgbẹ̀rún ń tiẹ̀ lójú wọ́n rí àwọn àkárí gbogbo tó olúwa ogun tó àti ìrọ́lọ́jù olúwadé àrí wá solutions ogun tó àti ìrọ́lọ́jù olúwadé àrí wá solutions ogun tó tì mí lọ́jọ́ olúwa bá mi wá solutions ogun tó tì mí lọ́jọ́ olúwa bá mi wá solutions ogun tó tì mí lọ́jọ́ iṣẹ́ títì olúwa bá mi wá solutions ogun tó tì mí lọ́jọ́ ẹ gbàdúrà máa ń ní kàsí ìdàgbà ogun tó tì mí lọ́jọ́ olúwa wá solutions jésù olúwa wá èyí ni a máa kà sí ẹ pé ó ń lé gbogbo ojú ìlú ẹ pé orúkọ Jésù mo fẹ́ kó pe Jésù ogun tó dojú kọ mí ogun tó dojú kọ mí ogun tó dojú kọ mí olúwa dáná sóògùn olúwa dáná sóògùn olúwa dáná sóògùn olúwa dáná sóògùn ẹ pé Jésù ẹ sọ ní àdúrà báyìí lè má zòó dẹ́yẹ kẹta yàrá lema guria makasandale elemo kubire toroko sadaka elemo kozodori magasa elemo zodori magasa Jésù Olúwa wa àpè Jésù Ọlọ́run òkè yìí gba ọ̀dọ̀ mi kọjá mo fẹ́ rí ọ Olúwa gba ọ̀dọ̀ mi kọjá mo fẹ́ rí ọ Olúwa gba ọ̀dọ̀ mi kọjá mo fẹ́ rí ọ sóbi ọ̀dọ̀ rẹ.

Àgbàdua dáadáa, gbàdua dáadáa, gbàdua dáadáa. Àwọn tó tí rí ọ, wọn yí Àwọn tó tí rí ọ, wọn yí Jẹ́ kí rí ọ nínú ayé mi, ẹ gbàdua dáadáa. Jẹ́ nínú ayé rẹ. Jẹ́ kí n yọ nínú ayé mi. Àwọn tó ti yọ, ayé wọn yí padà. Jẹ́ kí n yọ nínú ayé mi. Jẹ́ kí n yọ nínú ayé mi. Jẹ́ kí n yọ. nínú ayé mi. Àwọn tó ti lọ, ayé wọn yí padà. Jẹ́ kí n lọ nínú ayé mi. Àgbàdua dáadáa, olúwa bá mi wá solúṣọ̀ sọ̀rọ̀ mi. Ẹ gbàdúrà, Jésù, olúwa gbọ́ mi dáadáa. Ẹ̀rọ ara sọ fún ẹgbẹ́ kó lọ sí mi.